ohun táwọn òyìnbó máa ń fojú àwọn ọmọ nàìjíríà ríre o láwọn airport tá a máa ń gbà kọjá ní gbogbo ìgbà tá a bá ń rìnrìn àjò bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà ní kinní máa ń affect wọ́n dẹ̀ ti ń complain nípa ẹ̀ wípé kí ló dé tán bá ń dá gbogbo èèyàn dúró ó ṣe jọ ọmọ nàìjíríà nìkan náà máa ń dá dúró tó bá ń ṣe checks wọn náà ọmọ nàìjíríà náà ni wọ́n máa ń prolong time wọn wọ́n máa ń waste time ọmọ nàìjíríà gan tán bá ti rí green passport lọ́wọ́ wa ṣùgbọ́n kí làwa náà ṣe fún wọn ẹ jẹ́ àwọn ohun tí ojú arákùnrin rí láti ìpínlẹ̀ Abia ẹjẹ́ àwọn tójú rẹ̀ rí lẹ́yìn fọ́nrán yìí ọ̀pọ̀lọpọ̀ ló ní ó yẹ kó gbé àwọn ará bíi lọ ilé ẹjọ́ wọ́n fojú rẹ̀ rí gan o ṣùgbọ́n ká tó máa nìṣó lẹ̀ ẹ bá pín fọ́nrán yìí o káwọn èèyàn fi kẹ́kọ̀ọ́ pàápàá jùlọ ìwọ tó bá fẹ́ tó bá ṣe ń travel for the first time tí wọ́n ní kó bá wọn mú eléyìí dání kó bá wọn mú tọ̀hún dání wo ó jẹ́ ṣọ́ ara rẹ̀ ẹ̀ẹ́ ó dáa orí kan ní ọmọ Yorùbá àtàtà lẹ́wà ibí gangan ni àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní bí léèrè ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí wọ́n ń bí ìbéèrè kò bá kùn gbé ni tó jẹ́ wípé ó lè múnú bíyàn ìbéèrè bíi wípé ibo ló ti ń bọ̀ ibo ló ń lọ kí lorúkọ ibi tó ń lọ ó lóòtẹ́ẹ̀lì ló ń lọ wọ́n ní ṣé lóòótọ́ pé ṣé táwọn bá pe òtẹ́ẹ̀lì yẹn pé ṣé wọ́n retí ẹ̀ ń bẹ̀ ẹ̀ wọ́n yẹ àwọn aṣọ kan wò wọ́n rórúkọ kan lára ẹ̀ ó ní wọ́n ràn òun ni pé kóun bá wọn fún àwọn kan torí ẹ̀ ní orúkọ ṣe wà lára ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n dá dúró wọ́n mú renú yàrá tí wọ́n ti máa ń ṣe àyẹ̀wò tí èèyàn bá gbé oògùn olóró torí nǹkan wá náà lélẹ́yìí wọ́n fẹ́ mọ̀ bóyá ó wà lára àwọn tó gbé oògùn olóró wọ́n tiẹ̀ tún wá bí ń bì wípé sómọ̀ èèyàn kan wípé ẹni yẹn ó ti wà lẹ́wọ̀n báyìí wípé ó dà pọ̀ òun ni wípé níbi ọdún márùn-ún sẹ́yìn orúkọ kan náà lẹ́ni yẹn ń jẹ́ pé ìlú abiriba yẹn náà ló lóun ti wá ní ìpínlẹ̀ Abia pé irú àsìkò tí ọ̀gbẹ́ni táwọn fi dá dúró yìí pé irú àsìkò yìí náà ni àwọn ẹni táwọn mú yìí táwọn ti fi sẹ́wọ̀n pé irú àsìkò yìí ni ó gba airport yìí kọjá wípé kọ́mọ́jọ́hún ni ó sá lẹ́wọ̀n oríṣiríṣi ìbéèrè kò bákùngbé tí ó jẹ́ wípé kò tiẹ̀ yẹ kí wọ́n bi èèyàn tó sì jẹ́ pé gbogbo àwọn tí wọ́n jọ wọkọ̀ bàálù ni wọ́n ti filẹ̀ táwọn yẹn ti bá tiwọn lọ ó dà ó ti sú arákùnrin yìí ṣùgbọ́n kò sú àwọn òyìnbó yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ń bi ní oríṣiríṣi ìbéèrè ẹ̀yin ẹ̀yin wa tẹ́ ń wòran yìí ẹjọ́ ẹ dábọ̀ ẹ fi yèdè nú torí pé àlàǹfààní àti play ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gangan pápá jùlọ oríṣiríṣi nǹkan sọ ní òyìnbó Facebook ò ní gbà kí a play ẹ̀ ẹ̀ àwa náà ò sì fẹ́ lu òfin Facebook nítorí pé àwọn language kan wà ń bẹ̀ tí wọ́n lò níbi tí ẹ̀ ń wò yìí ni wọ́n ti ń dárúkọ bí èèyàn bíi márùn-ún fún un tán ní àwọn náà wà láti wọ́n wá láti Abiriba wípé ṣó mọ̀ wọ́n pé ó di dandan kó mọ̀ wọ́n wípé ṣó ń gbóògùn olóró wípé torí ṣó mọ inú yàrá tí àwọn fi sí i pé inú yàrá táwọn fi sí i ni àwọn ti mọ ń dáwọn èèyàn dúró táwọn ti mọ ń ṣe àyẹ̀wò láti bí àwọn ò mú lọ sí ọ̀dọ̀ dókítà tí ó máa ṣe àyẹ̀wò fínífíní àwọn ó gbé sábẹ́ mọ́ṣíìnì tí ó yẹ̀wò tinú tẹ̀dọ̀ ti fún tòróǹro wípé bóyá ó ti gbé nǹkan mi ìyẹn oògùn olóró wọ́n dárúkọ oríṣiríṣi oògùn olóró tí àwọn ọrú wọn máa ń gbé bẹ́ẹ̀ sì ni wọ́n dárúkọ nàìjíríà ní mẹ́sàn-án wípé ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn táwọn máa ń mú wípé ibi tí wọ́n ti máa ń wá nìyẹn wọ́n dárúkọ àwọn ìlú míì náà o ṣùgbọ́n wọ́n ṣàǹtẹnumọ́ nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ nípa tí nàìjíríà bá fẹ́ travel wọ́n máa ń ranjú mọ́ gbogbo ọmọ nàìjíríà ni ẹ rí bọ́n ṣe pọ̀ lórí ẹ̀ tí wọ́n sì ń lo body language tí wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ tán fẹ́ kó sọ kó sọ tẹnu rẹ̀ àti wípé téèyàn ò bá dúró déédéé èyàn ó sọ nǹkan míì mọ́rọ̀ yóò sọ tí ò ṣe gan yóò pọ̀ tí ò mì tí ò gbé mì yóò pọ̀ jáde tí ò jẹ yóò sú ẹ ní báyìí wọ́n ti ṣetán láti mú un lọ sí ọ̀dọ̀ dókítà ṣùgbọ́n ó wá ṣe wá lá ó ṣe wá ń kàyéfì ó ṣe wá láàánú ó dùn mí gan nígbà tí mo rí bí wọ́n ṣe ṣe arákùnrin yìí tí wọ́n fẹ́ mú un lọ sí ọ̀dọ̀ dókítà bí ọ̀daràn gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀rí ẹ àti wípé wọ́n ní kó tọwọ́ bọ̀wé gbogbo bí bó bá ti ń tọwọ́ bọ̀wé náà gbogbo ẹ̀ lẹ́ẹ̀rí bíi wọ́n ní kó la ẹnu rẹ̀ bóyá ó gbé nǹkan mi káwọn wo orí ahọ́n rẹ̀ wọ́n kọ́kọ́ ṣe àwọn àyẹ̀wò pẹ́pẹ̀pẹ́ kan fún un. ìyẹn tí olóyìnbó ń pè ní physical examination yẹn ìfijúrinjú wọ́n ní kó lanu wọ́n yẹ ọ̀pọ̀lọpọ̀ ara rẹ̀ wò wọ́n ti yẹ àpò rẹ̀ wò wọ́n ti gbóòórùn ẹnu rẹ̀ wọ́n ti wá ohun tí ò sọnù ẹ bẹ́ẹ̀ sì ni òun náà wà ń bẹ̀ ó ṣàrọ̀ra dá wọn lóhùn kò jẹ́ kí gbogbo nǹkan bí òun kò jẹ́ kó bí kò jẹ́ kó bí òun nínú nítorí pé ẹ ń bá jẹun gbì ẹ ní mọ̀ ọ́ kú gbì nígbà tí ó sì ti dá lójú pé òun ò gbé nǹkan kan ṣùgbọ́n ká mọ̀ bó po lọ lé olóró kí mọ́ ẹlẹ́ẹ̀dẹ́pẹ́ ẹ̀dẹ́ àsìkò ti tó fún báyìí láti lọ fojú rinjú pẹ̀lú ìkan nínú àwọn dókítà tí mo ṣe àyẹ̀wò fún wọn wọ́n sì ní kó tọwọ́ bọ̀wé fúnra rẹ̀ wípé òun gbà wípé kí wọ́n ṣe àyẹ̀wò finifini ṣùgbọ́n tó dùn èmi jù ni wípé ibi tí wọ́n ti wá mú lọ sí ibẹ̀ wọ́n mú lọ bí ọ̀daràn ni wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ankọ́ọ̀bù wọ́n kò sí lọ́wọ́ ìyẹn tí à ń pè ní ankoff wọ́n fi sí lọ́wọ́ wọ́n ní kó kọjú ẹ̀ sí ògiri ah eléyìí ó bá jẹ́ pé báyìí ni ọ̀rọ̀ ìrìn àjò ṣe rí tó sì jẹ́ wípé ntẹ́ẹ̀tì mú tẹ́ ẹ̀ tí tẹ́ ẹ̀ tí ṣàyẹ̀wò wípé ẹ ti rí nǹkan lára ẹ̀ tẹ́ ẹ̀ sì ń ṣe báyìí tẹ́ ẹ̀ ń dà láàmú èmi lérò pé ó yẹ kí ìjọba nàìjíríà káwa náà bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ ṣùgbọ́n hmm, ìjọba nàìjíríà bíi tiẹ̀ ti bó la ń sọ yìí ó ń rèé tí wọ́n ti kí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bọ̀ lọ́wọ́ tí wọ́n sì tún da aṣọ rẹ̀ bò ó wípé ṣówà òkè ṣówà dáadáa bó lẹ́ẹ̀ ṣe fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí èèyàn lọ́wọ́ nígbà tí ó ṣẹ̀ tí ẹ sì wá ń bí pé ṣówà òkè ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà náà ni ó ní kán gbé kó gbé wọn lọ ilé ẹjọ́ kó ṣe léyìí kó ṣe tọ̀hún ṣùgbọ́n ẹ̀ǹgbà kan ló mọ̀ o lọ́rọ̀ kan ó ti wà lórí ibùsùn níbi tí wọ́n ti máa ṣe àyẹ̀wò sí lára wọ́n sì ti ṣe àyẹ̀wò tán báyìí ṣùgbọ́n inú wádùn ayọ̀ wa kún wípé dókítà tó ṣàyẹ̀wò sọ pé òun ò rí nǹkan kan o kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí dókítà lóun ò rí nǹkan kan kí ni arákùnrin kí ni ẹ lérò wípé o sọ ẹjá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ níwọ̀nba ká tó máa lọ. ṣùgbọ́n ẹ má gbàgbé ẹ bá a pín fọ́nrán yìí kó kalẹ̀ kó ká oko o ẹ sì bá a kọ ìmọ̀ràn yín sábẹ́ comment section. I'm not taking it personal. I'm a Christian. I'm afraid of God first and foremost. And above all, what I want to say is, this is a great country, America. And I said I want to go on holidays to that great country. I'm happy that this was negative. Thank you. orí ọlọ́pàá yìí ò pé bí ò negative ńkọ́ ẹ dàyàn láàmú báwọn ò tún wá ní inú rẹ dùn torí pé ó negative ó dáa o kí lẹ́yìn lérò sí kínní ẹ bá kọ sábẹ́ comment section tó bá sẹ̀yìn ni kí lẹ́ ṣe